ẹ kú déédéé ìwòyí èyí ni ìròyìn tí a máa ṣe tí ìgbọ̀yìn láti lè ṣe Wisdom Yard online tv ọdún àyà délérè ló ní ìròyìn yìí síwájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà mo ti di àtúnbí lọ́gbà ẹ̀wọ̀n ṣeun ẹ̀gbẹ̀gbẹ́ ọṣẹ́ lọ́mọ mi lọ́ra kí wọ́n tó fipá bá a lò pọ̀ dójú ikú báyìí nìgbẹ́jọ́ ṣe lọ lórí àṣẹ stay of execution tí ìjọba fẹ́ gbà lórí òmìnira kanu ìyàtọ̀ ti wà báyìí láàrin ṣeun ẹ̀gbẹ̀gbẹ́ ti tẹ́lẹ̀ àti ti ìsinsìnyí mi ò lè láéláé gbé ọwọ́ mi sókè iná obìnrin kankan mọ́ gbajúgbajà òṣèré fíìmù yorùbá ní ṣeun ẹ̀gbẹ̀gbẹ́ gbàlejò àwọn akọ̀ròyìn lẹ́yìn tó gba ìtúsílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí òun mọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tímọ́tímọ́ nígbà tí òun gbajúmọ̀ lágbo òṣèré lòun rí i pé ọ̀tá gbà ní wọn nígbà tí òun yóò fi dé ọgbà ẹ̀wọ̀n ọkùnrin tó bá ń gbé ọwọ́ sókè na obìnrin ọwọ́ yẹn kò lè fi ṣe nǹkan rere mọ́ láyé rẹ̀ ọjọ́ díẹ̀ sẹ́yìn ni ẹ̀gbẹ̀gbẹ́ rí ìtúsílẹ̀ gbà lọ́gbà ẹ̀wọ̀n lẹ́yìn tó ti lo ọdún méje níbẹ̀ fún ìjìyà pé ó jí fóònù iphone ní computer village tí wọ́n ti ń ta fóònù lẹ́kọ̀ọ́ àtàwọn ẹ̀sùn mìíràn mi kò fẹ́ sọ nípa nǹkan kan tó ṣẹlẹ̀ níbi tí mo lọ àmọ́ tí a bá wò ọ̀tá pọ̀ kò sí nǹkan tí mo lè sọ àwọn mìíràn máa sọ pé irọ́ ni mò ń pa ó ṣe àfiwé ìṣẹ̀lẹ̀ tirẹ̀ bíi kí wọ́n sọ pé gbajúmọ̀ olówó ńlá kan lọ sí ọjà lọ jí ata onígba náírà ó ní àwọn tó jẹ́ ọ̀tá rẹ̀ máa gbàgbọ́ ní kíákíá torí náà mi ò jẹ́ ní àlàyé kankan ṣùgbọ́n dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé òun lọ òun sì bọ̀ ní àlàáfíà ọ̀kan lára wọn wà tó bá máa fún mi lómi lásán ọlọ́run mi ló ń pè mí ó ń kúnlẹ̀ fún mi ni àmọ́ ṣéun ẹgbẹ̀gbẹ́ ní nǹkan tó ṣe pàtàkì fún òun jùlọ nínú ọgbà ẹ̀wọ̀n tí òun lọ yìí ni pé òun ti di àtúnbí òun sì ti fún ayé òun fún ọlọ́run ìyàtọ̀ ti wà láàrin ṣéun ẹgbẹ̀gbẹ́ tẹ́lẹ̀ àti ti ìsinsìnyí ìyàtọ̀ ńlá ti bá àkàìkàtàn làwọn nǹkan tí ṣéun ẹgbẹ̀gbẹ́ rí nínú òkun àti ọ̀sà ọgbà ẹ̀wọ̀n iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí tí àwọn sì ti ń wá ọmọkùnrin kan tí ó ti ṣe ẹ̀wọ̀n rí Mercy Oríjà fẹ̀sùn wípé ó fipá bá ọmọ ọdún méjìlá sùn lójú ikú agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Abímbọ́lá Oyèyẹmí sọ fún àwọn akọ̀ròyìn lọ́jọ́ ajé ọjọ́ kẹrìnlélógún pé afurasí náà Mercy Oríjà ti ná pápá bora láti ọjọ́rú ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá tí ìṣẹ̀lẹ̀ láabi náà ti wáyé oyeyemi ní afurasí ọ̀hún ti fìgbà kan wà ní ọgbà ẹ̀wọ̀n ní ọdún tó kọjá nígbà tó lu èèyàn kan ní agbègbè náà ní àlùbami ó ní ó di dandan kí afurasí ọ̀hún fojú winá òfin fún ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ iléeṣẹ́ wa lọ́wọ́ ní agbègbè fẹ̀yìntì olúwa ní ìdíyà ìjọba ìbílẹ̀ Abẹ́òkúta north ní ìpínlẹ̀ Ògùn ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé ọmọ akẹ́kọ̀ọ́ ìpele kẹta àkọ́kọ́ ní ilé girama Amidi secondary school alámàlà ní ìlú Abẹ́òkúta ni wọ́n pe ọmọdé náà kó tó kú wọ́n ní àwọn ọ̀dọ́ ní agbègbè náà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún kọ lóminú ti lọ dáná sun ilé àwọn mọ̀lẹ́bí afurasí náà bàbá olóògbé ọ̀hún Sànjọ́ Fákẹ́yẹ ní lẹ́yìn tí ọmọ òun dé láti ilé ẹ̀kọ́ lọ́jọ́rú ló ṣe iṣẹ́ àmúrelé rẹ̀ ló béèrè owó lọ́wọ́ òun láti fi ra ọṣẹ láti fi fọ ìbọ̀sẹ̀ rẹ̀ mo fún lówó láti lọ ra ọṣẹ ṣùgbọ́n mi ò rí kó padà wá sílé nígbà tó pẹ́ tí mi ò rí kó wọlé wá lásìkò ni mo dìde láti wá lọ nígbà tí mo dé ibi tó ti lọ ra ọṣẹ wọ́n sọ fún mi pé ó ti lọ ra ọṣẹ náà ó sì ti kúrò lọ́dọ̀ àwọn tipẹ́tipẹ́ Fákẹ́yẹ láti ìgbà náà ni ọkọ̀ òun ti dàrú tí àwọn sì ti bẹ̀rẹ̀ sí ní wá káàkiri àdúgbò gbogbo ilé àwọn ọ̀rẹ́ rẹ̀ ni mo wá dé ṣùgbọ́n nígbà tí ó di nǹkan bí aago mẹ́jọ ni òun lọ fi ọ̀rọ̀ náà sùn ní àgọ́ ọlọ́pàá ó fi kún pé nígbà tí òun bọ̀ láti àgọ́ ọlọ́pàá ni òun gba ìpè láti ọ̀dọ̀ àwọn ará àdúgbò àwọn wípé wọ́n rí òkú ọmọ òun ó ní ilé àkọ́kù ni àwọn ti bá òkú ọmọ náà pẹ̀lú ọṣẹ tó lọ rà ní ọwọ́ rẹ̀ tí ẹ̀jẹ̀ sì ti wà ní gbogbo ara rẹ̀ fákẹ́yẹ ní ìdájọ́ òdodo ni òun fẹ́ báyìí láti fojú ẹni tó wu ìwà ńlá bí náà jófin ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn nílùú àbújá ti gbọ́ ẹjọ́ stay of execution tí ìjọba nàìjíríà pè takò adarí ikọ̀ ajìjàgbara ipob nnamdi kanu kí wọ́n má bàa tú sílẹ̀ ní ẹ̀wọ̀n ṣáájú ìdájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ àṣẹ stay of execution náà túmọ̀ sí pé ìjọba fẹ́ kí ilé-ẹjọ́ ṣì ní kí kanu wà ní àhámọ́ ọjọ́ kẹtàlá oṣù kẹwàá ní ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn náà kọ́kọ́ dájọ́ pé kanu kò ní ẹ̀sùn kankan láti jẹ ṣùgbọ́n ìdájọ́ náà kò dùn mọ́ ìjọba nàìjíríà nínú èyí tó mú kó pe ẹjọ́ sí ilé-ẹjọ́ tó ga jùlọ àmọ́ kí ilé-ẹjọ́ náà tó jókòó lórí ìpẹ̀jọ́ náà ìjọba kọ́kọ́ lọ sí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn padà láti gba àṣẹ pé kò gbọdọ̀ yọ̀ǹda Kanu ṣáájú ìdájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ nínú ìgbẹ́jọ́ náà tó wáyé ní ọjọ́ ajé agbẹjọ́rò ìjọba David sọ fún ilé-ẹjọ́ pé ewu ńlá ni fún àwọn èèyàn ẹkùn ìlà oòrùn gúúsù àti Nàìjíríà ní àpapọ̀ tí àwọn bá fi lè yọ̀ǹda Kanu ó ṣàlàyé pé Kanu máa sá lọ ni tí yóò sì nira láti gbé e padà sí ilé-ẹjọ́ tí wọ́n bá fún ní òmìnira ṣùgbọ́n agbẹjọ́rò Nnamdi Kanu Mike sọ fún àwọn adájọ́ mẹ́ta tó gbọ́ ẹjọ́ náà pé irọ́ ni nǹkan tí David sọ níṣe ni inú àwọn èèyàn ẹkùn ìlà oòrùn gúúsù ń dùn tí wọ́n sì ń ṣe àjọyọ̀ ní ọjọ́ tí ilé ẹjọ́ tú Kanu sílẹ̀ ìgbìyànjú ẹjọ́ stay of execution tí ìjọba pè ní láti da ìdájọ́ nù ìtúsílẹ̀ Kanu ó mú àlàáfíà wá sí ẹkùn rẹ̀ agbẹjọ́rò Mike sọ pé Kanu kò ní ẹjọ́ kankan láti jẹ mọ́ àti pé kò sá lọ rí lẹ́yìn bẹ́ẹ̀lì níbi ìdájọ́ tó wáyé ní ọjọ́ kẹtàlá oṣù kẹwàá ọdún 2022 àwọn adájọ́ mẹ́tẹ̀ẹ̀ta ní ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn wọ́gi lé gbogbo ẹ̀sùn tí ìjọba nàìjíríà fi kàn olórí ẹgbẹ́ ipob náà wọ́n tún fi kún pé kò bá òfin mu láti fi Kanu sí àhámọ́ wọ́n sì pàṣẹ ìtúsílẹ̀ rẹ̀ ní kíákíá bákan náà ni ìjọba tún sọ pé ọ̀nà tí ìjọba gbàgbé Kanu wá sí nàìjíríà láti ilẹ̀ òkèèrè tako ìlànà àwùjọ àgbáyé àmọ́ Kanu sì wà ní àhámọ́ lẹ́yìn ọ̀sẹ̀ bíi méjì tí ilé-ẹjọ́ tú sílẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ kókó inú ìròyìn náà mo ti di àtúnbí lọ́gbà ẹ̀wọ̀n ṣeun ẹ̀gbẹ̀gbẹ́ ọṣẹ lọ́mọ mi lọ rà kí wọ́n tó fi ipá balùpọ̀ dójú ikú báyìí nìgbẹ́jọ́ ṣe lọ lórí àṣẹ stay of execution tí ìjọba fẹ́ gbà lórí òmìnira Kanu àròjù báyìí lọ lórí òyìnbó àti òní ẹ má gbàgbé láti kàn sí wa lórí àwọn ayélujára bíi ti Facebook Instagram Twitter àti YouTube ó ti tó dìgbà mìíràn orúkọ ti tèmi ní ọdún ayádélérè.